hello my correct people. Now, concerning murideen now i carry come for here today make una go look the mouth Where did murideen talk about his wife anagbala gabriel so welcome to my channel BCG tv subscribe if you never subscribe hit on the notification bell and make you help me share this video so that anybody when they see am go dey watch am thank you god bless you bẹ́dúrúmù báwo ni yàrá kan ṣe lè rọrùn kí ló fà á yàrá kan fi rọrùn ju two bedroom flat tí wọ́n tẹ́ dìde kọ̀ fún yín tí wọ́n sì furnish everything. ẹ ṣe mo dúpẹ́ ìdí ẹ̀ tí yàrá kan tí mò ń gbé tó fi rọrùn fún mi ju two bedroom flat tí mò ń gbé ní àgbàlá Gabriel tó fi tí yàrá kan tí mò ń gbé fi rọrùn ju two bedroom flat yẹn lọ ni wípé alákọ̀ọ́kọ́ kò sí mọ̀sùmọ́tọ̀ freedom wà fún mi kódà ìfẹ́ wà nínú ilé ibi tí mo gbé yẹn gan débi wípé kò sí tó kan bó ṣe jẹ́ face me and face me tó kò sí tó kan yàrá kejì pẹ̀lú yàrá àtọ̀dọ̀ tèmi everybody live life um, con con con conveniently chairman i mean bí bí bí bí mo ṣe fi sọ bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ lójú ọ̀run tó abẹ́gbọ̀ gbogbo ẹyẹ wọ́n ń wọ́n ń fẹ́ láàkiri lójú ọ̀run débi pé wọ́n fi wọ́n fa wọ́n fa fágúnra wọn fẹ́ sọ fún wa nísìnyí pé ẹ wà confident ń bẹ̀ yẹn ẹ dẹ̀ wà comfortable fún yín so wípé ẹ fẹ́ kí ìyàwó yẹn kó o ṣe kí ni kó wá kó wá bá mi kó wá bá yín so ajásí pé gbogbo ayé náà ló ń gbọ́ yín báyìí nìsín so àwọn tí yóò bá fi ránṣẹ́ sí ìyàwó ǹjẹ́ ẹ ti ẹ ti pè ìyàwó yín yàtọ̀ fún ọjọ́ tí ẹ kúrò ní àgbàlá Gabriel tí alhaji oríyọmí hamsat tí wọ́n bá yín dá sí ipe kẹ́ ẹ dúró ń bẹ̀tẹ̀ lẹ́ẹ̀dúró ǹjẹ́ tí ẹ ti fi ọjọ́ kan pèyàwó yín pé máa bọ̀ wá bá mi ibi báyìí mo wà kí ló ṣẹlẹ̀ láàrin yẹn. ẹ ṣe mo dúpẹ́ ìdí ẹ̀ tí mi ò fi pé nọ́mbà ìyàwó mi mọ́ torí mo ti pè é láìmọye ìgbà kó wá bá mi wá kó bá mi ní yàrá tí mò ń gbé yàrá kan ni lóòótọ́ ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ wà níbẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀ tó ń gbà náà lọ èsì tó ń fún mi ni wípé òun ò lè fi àgbàlá Gabriel lẹ̀ ìdí ẹ̀ tẹ́mi ò fi pe nọ́mbà rẹ̀ mọ́ tí mi ò fi pe mọ́ kéde ó kúrò o. ní wọ́n rí kó lọ rí pé alájú Oríyọmí pè yín pọ̀ ẹ ti sọ pé kí ìyàwó yín máa kó máa kó bọ̀ bàbá tó tó insist pé òun máa wà ní àgbàlá Gabriel so torí ìyẹn ni ò jẹ́ kí ẹ lè pè mọ́ so ẹ wá torí ẹ náà lẹ wá wá báyìí pé kí gbogbo ayé ọ gbọ́ pé ẹ ti bá a sọ̀rọ̀ pé kó máa bọ àbí. kò tí ì dá mi lóhùn ọmọ tó ń bá àkókò yìí wá láti tọ́ ti wá tẹ̀ mọ́ létí pé kókó wá bá mi o torí pé ibi ibi tí ibi tẹ ibi tí ibi tí téèyàn bá ń gbé ni ìṣúra èèyàn máa ń wà o. so ẹ ṣe so níta fẹ́ sáàpì kókó ẹ̀jẹ̀ sáré lọ àwọn kókó yẹn fún yín kókó tẹ̀ fi wá bíbá ẹni pé ẹ fẹ́ yẹ kí ara yóò gbọ́ yín pé ìyàwó yín yìí ẹ ti pè é láìmọye ìgbà time without number pé kó máa bọ̀ kó wá bá yín so ẹ jẹ́ kó yé wa pé ibi tẹ́ ń gbé ní ìsìn ní ìsìn pé ẹ ti ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé Alhaji Oríyọmí Hamzat wọ́n pè yín papọ̀ fún resolution ẹ lè yẹ kó tún yé wa pé ìjọ yẹn gangan náà ìyàwó yẹn sílẹ̀ tí kò ń wò lè bá yín lọ látàgbà tẹ́ ẹ ṣe. Ah, court marriage àbí so ǹjẹ́ court marriage yìí o so tiẹ̀ ṣé kì í ṣe pé bóyá kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé mò ń wòye pé tó bá lẹ́sẹ̀ ńlẹ̀ kò yẹ kí ìyàwó yín sọ pé òun ò lè tẹ̀lé yín nínú àsọ tẹ́ sọ pé ẹ̀mí yín ò ṣèfù ní ibi ibẹ̀ yẹn so pé nígbà tí ẹ ti báyàwó yín sọ̀rọ̀ wípé kó máa bọ̀ tó sọ pé òun ò lè tẹ̀lé yín lọ ṣé ìyàwó yẹn sì kàyékú pé ọkọ ni yín àbí bí ẹ báwọn jọ ṣe ìgbéyàwó tí ìgbéyàwó olóòka alárédè so ǹjẹ́ ṣé ìyàwó yẹn gbàgbé pé ọkọ ni yín. ẹ ṣe mo dúpẹ́ ṣe rí. you can lie. mi mọ èrò ọkà ìyàwó mi tí ò jẹ́ kó tẹ̀lé mi níjọ́ tí mò ń kúrò ní àgbàlá Gabriel torí ibi téèyàn bá ń gbé ní ìṣúra èèyàn gbọ́dọ̀ wà èmi ò dẹ̀ rí kókó ẹ̀ṣẹ̀ kankan tí mo ṣe ìyàwó mi o mo dẹ̀ wá fi dáyàwó mi lójú báyìí wípé àwọn obìnrin wà tí wọ́n ń rọ̀gbà yí mi ká o. àmọ́ níwọ̀n ìgbà tíyàwó mi ọ̀bá ti lè sọ fún mi wípé òun ò fẹ́ mi mọ́ mi láǹfààní àti kọlu sí obìnrin mi pé mo fẹ́ fẹ́ yàwó mi àmọ́ bó pẹ́ bóyá ń tá a bá fi ilẹ̀ òlẹ́nu ewúrẹ́ tó tíyàwó mi ọ̀bá tètè kò wá bá mi lásìkò tí mò ń pè sákèésì báyìí tí ọ̀bá tètè kò wá bá mi nílé tí mò ń gbé báyìí tí mò ń gbé báyìí tí o yìí kò wá kó bá mi. Hmm. Eh, tẹkùrú bá lẹ́yìn ọ̀fàǹfà èmi ò pé mo wí tó o. mr amudu yes sir ṣe rí nǹkan tẹ́ ẹ sọ tán nìsín olèmí fẹ́ sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí òfin now ẹ̀ ń jẹ́ bóyá wáyé pé àwọn obìnrin ń rọ̀bà yín ká ẹ̀ mọ implication nǹkan tẹ́ ẹ sọ yẹn o there is one uh, what they call bigamy in law so ẹ mọ̀ pé offence level commit yẹn ẹ tó bá ti lọ sí registry so tí wọ́n dẹ̀ àfàmù marriage wọn ń so ti ṣe ti ń satisfy rẹ̀ tó ń gba certificate ọkùnrin yẹn kò ní ẹ̀tọ́ láti fẹ́ obìnrin míì ìyàwó yẹn náà lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọkùnrin míì so now nígbà tẹ́yìn wá sọ fún mi ẹ má yẹ kí obìnrin ó rọ̀gbà yíyí ká lásìkò yìí wípé ẹ̀bẹ̀ ìyàwó yín ẹ̀bẹ̀ ìyàwó yín kí ó máa bọ̀ wá sí ilé níbi tẹ́ ẹ wà ọ́ kí ìyàwó yín ó fáìlì divorce tó bá yẹ pé ẹ̀mí máa ṣe yín kò tẹ́ kò tẹ́ lọ́rùn mọ́ àjọṣepọ̀ yín kò bá yín tẹ́ lọ́rùn mọ́ tó yẹ pé tí ó bá yẹ pé ibi tí wọ́n wà yẹn ní àgbàlá Gabriel náà máa gbé bóyá fẹ́ fáìlì divorce torí pé àwọn ò láǹfààní àti fẹ́ ẹlòmíì ẹ̀yin náà ò dẹ̀ láǹfààní àti fẹ́ ẹlòmíì àyàfi tẹ́ bá tó lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ ṣe ni tí wọ́n tú yín ká tó ti yé etí èmi lérò pé ó yẹ kí ẹ sọ nìyẹn pé tí ó bá kọ̀ tí ó bá wá ẹ gba ilé ẹjọ́ lọ láti lọ béèrè fún ìtúsílẹ̀ fún ẹ̀tọ́ yín so ẹ ẹ lásìkò yìí o so ti yé so ẹ lè ṣe ẹ lè ṣe ẹ lè establish ìgbéyàwó kankan mọ́ títí tí ìyàwó yóò fọwọ́ kó bá yín ọ́ tí yóò fa ìdí divorce so nǹkan tí èmi ní kí n fi tún yín ṣe lórí àwọn nǹkan tí ẹ sọ nìyẹn so kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ ẹ dárúkọ. Yes, sir. My people, this <laughs> this Muridi, eh, no get sense. so oh. Ah, na ah, wow! o make god no let us go born ode if They say ode ode god no go let us born am in jesus name ah murudi your sense eh, don lost my people, i just carried this gist come now make una hear wetin muridi dey tok pipo wey no know muridi That one wey dey say with agbala gabriel before now im dey rake say because of say he with the wife if he no come make him make he come back to the one room wen e dey anoda woman go take over him na if di man tell am say no woman go take over you this time you dey talk against the law You no even know law hmm. law of the marriage when e do i no even know wetin that woman dey take murudi dey do o because of lack of husband god forbid i reject murudi